الحمد لله المنعم بآلاء المتفضل بنعماء الذي لم يزل متفردا بصفاته وأسمائه أنزل الكتاب على عبده ورسوله وقدوته محمد عليه أفضل الصلاة والتسليم بين فيه الحلال والحرام وكرر فيه المواعظ والقصص للإفهام وجعل القرآن ظاهرا للسامعين مفهوما للمتذكرين بين خفي على المتوسمين أنزله بلسان عربي مبين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في شأن من الشؤون وأشهد أن نبينا محمدا عبده ورسوله قائد الغر الميامين إمام المجاهدين أدى الأمانة ونصح الأمة وأعز الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم فصل وسلم وبارك وأنعم على هذا النبي الرحمة وعلى آله وصحبه أجمعين يا قوم يا وا كتب أجمعنا إني أي كانيز كا كاين ما كا أبي أولنا كا كا عمري هي لكن أهكو بسوني أهك أولا بسوني أهكين أولا بدي أما هكين awọ ta de rẹhun náà kẹ mu na ọdọ ọhúnrẹ mìíràn nínú tíbi àmẹdá sí rẹ hẹkawẹ rí ẹrẹ ta mi gà ahìtì dẹni onyipa apanawé isana burúkú wa mẹ duhe pẹtẹtìní eré iman dọ idọwọ katọmtọ wa ina bú mẹ ọgbọwan oyi tẹ n jẹ ẹrẹsọ di nyẹnu wa mẹ daasu yẹ nyi ọgbọwọtan oyi sọgbọn mọhún wọ mọrin tinisẹ ìbẹnẹni máa hẹ ọ nana ẹka mẹsùn ní dùsùmí. mesi hu nuwa nini ai ana kaka ọwụrẹ dịrị ite ntụọ ụtọ ana ka ire rogo ahụ mụnye na abọ ọmịmị atọ nini tinọ na kaka ọwụrẹ ike ndị rogo ahụ na asị nasị mụkọrọ agụ kede ne ene bụ na kaka ene mejiri ene hụ nọ nini ene bụ na kaka e wụrụ tuozi mụrụ mmemme na tinye nwere ne isi papa ebe a akara nna na jini Ọ nọbị isa ihe mịka pete duwa etere tere ịnị o yi dọọ ndụ were Ramadan otuhu abụọ na-eka ọkwawe awosuhu ahụkezi a akọrọ wee ụwa na-eka ahụkehe okwu mụrụ aba ahụkehụ gbanahịnị awe awosuhu ana ka omori ihu mụrụ ihe mụrụ na ya la pụrụ onye na ya bụ. ẹ̀yẹ̀dọ̀ ìmọ̀ ìta wọ́n kùsọ́lá ìnira ọwọ́ ìta àwọn àkó ìwọ̀ ma inú wọn nù àkàkà ṣáwọ̀ ẹ̀hìn náà anakọ̀ náà aṣọ wọn túnmọ̀ sálàm kọwà tí ó tó sùn kọwà ṣáwọ̀rà ọ̀nyà ọ̀dọ̀tún àná ìka ọ̀rẹ́ ọ̀gọ̀ iná wọn náà ọ̀nà ṣọ́gọ̀rẹ́ múnà ọmọ ẹ̀tì náà ọ̀dọ́ ní mímẹ̀ iná wọn náà iyọ̀ ṣọ́ mi aṣọ mẹ́ta múnà ọ̀sọ́ mẹ́tẹ́ wẹ́ẹ̀sì ni ẹ̀yìn náà jẹ̀rẹ̀ kọ́ọ̀rì abirahira inawe enyi ne nure nu esi duwa dọka ịnawe dọrọ zanwu wa maheke wa akwụsala wa asa asa omori so murihi wezi kwa je murihi abukoro dibido na watete abisonu wa ko ko omori murihi duwa me duwe ka agoro malazi menehi awje skono he ko muri subhanahu wa ta'ala abano eka ọnụ anaka aka wọ mee na weke n'aka mee ake wọn ọla mi pooro do agere muri ananye ne ba subhanahu wa ta'ala salamura yin ko nawe bana ka wayo kubore an ai zanu me nawe bana ka wayo me abi malasha wa bana ka be ni hin inawe wana zama boya ni malasha ku hi malasha sin ma jiro abara yake sana hisala umuri subhanahu wa ta'ala ka yeseli yeseli sala yako ati sala bu naka na anan salatu al-asr di ya je ya kusala ya je tere asikureka asiyin umuri subhanahu wa ta'ala kama hewa na ko do wa kusala ni wa suwo kudunku wa si be kete yo muri ni do ba ke onin do am blazani o wa re gudo no muri umuri subhanahu wa ta'ala da kan ka azan ne ba na gahi awre mana nabi ni masu korome da ka o ko na e gahi ko we ka dure ka alanyi sala e e ne ku shehu e ku sho je nu ma ne ku ko da ka oyi sha ne ku wana sa san umuri kinu wana gorete eni ba hunya na he qayya umuri na do he mira unin umuri ka yamal qiyama ene ni ne ra ba he musilai yana ozon rewan ẹ̀yìn ọ̀nà máa mọ̀gó mọ́ ọlọ́run wọn náà jẹ́ dodo defending dẹ̀ni iná jẹ́nà lè hàn nínú iná ọ̀sẹ̀ sẹ́kùn ní wọn ní ẹ̀rọ ajé ni dẹ̀ni àkàkọ́ wáyé sẹ́mẹ̀ lẹ́mínàkùn mi nàlùmọ̀ sọ̀lìn àgókè yẹ́ iná náà ẹ̀kẹ́ kó sálà ẹ̀wẹ̀ àgbàwọ̀ sálà ẹ̀kọ́ ọ̀rìn náà ọ̀rìn náà ẹ̀ ọ̀ntún mùsùlùmí sọ̀lọ̀ kọ̀tọ̀ àná jẹ́ náà ẹ̀nẹ́nẹ̀ lọ́nà kó sálà ẹ̀wẹ̀ pọ́ọ̀rọ̀ kẹ́ni àwọn mẹ̀mẹ́ mọ́ ọdún lórí àwọn mẹ̀nà tí ní túnmí ẹnu náà iná lọ́nà pọ́sọ́lá ìmọ̀ lẹ́sí ẹni àdìsọ náà kí buhari o muslim ọdọọrẹ abá àdàrí yìí yọ tí náà lè jẹ́mìnà àgúrẹ́ ẹnu kẹ́ni wọn àwọn mẹ̀mẹ́ wọn ti náà àwọn sọdún tó mú tìlọ sọlọm ẹni àdìsọ náà kí mamu muslim ọdọọrẹ ọkà bàtọ ọrẹ ẹni ni máa zọ àwọn ni ẹsẹ náà ká wàá mẹ́ndọ̀ mú da be ni ka inde on to muri sallallahu alaihi wasallam don eh. eh, eh, to muri ka wa ka wa ya so ni isbagul wudu oy mal wala be ci ci al wala be ci ci an ka me ka me e kan eye on we turenyi duman tura ba o hirew ayami na we kene on to muri sallallahu alaihi wasallam le zikodo

because man ja kalwa lo men an kuma sai hi ko zo riya na su shaitan mana re hin ya zahe so wa shin duwa jago wa man kin duwa jago aka ka mani me an tumuri na sallallahu alaihi wasallam mani me na masu ya we da hawa da Allah sunna o Allah shaitan tureni on to mun sana ke isbagul wudu ay mal wala da tuwace onyi وكسرة الخطى إلى المساجد أتي أي فراسو سنين ملاسي واني ملاس دورا وان على حسالا دورا نا أسو إنو نا كاكا أو نمسو لدا وان إجو أتو دا كوري كاي إركب دوتي دا كوري كون هزون هونان دورا وكالا حسالا سادوكا دا دا كاسان دي أكو كوا بابن آنيا نمانيكا دا مسيا يتخذون الدين لعبا ولهوا دا يزدنا جزي وزيري نوهين روزيه وزاهي ɛwɔ anaanin ɛwɔ abaanin wɔntizɔɔro sola baada sola atoyi sisa lɛyin na ŋun sa lɔsa ɛsɛ nnɛn ɛsɛ tɔmu tɔmori kaa nin fa ɔkɔmaa kaa ni sɔni waa mini ni akɔyɛ no waa mini domori yi nyee ɔnye domori akudaw ni hɛrɛ yi domori yi do abadua domori dɔ ɔka ɔnye. ọyị e e ma lọ labe tete ẹba usọyi na ngwa nlasi kura wa naanị wa vaanị asatọ atọ eji ezi sala eji ezi sala do ahịa imam ọhịa imam ọhịa hadith ọsán tómọ sọlọ ọsán nkọrọ tó ọnà ẹkọ ya tó ezi ó dá àkọsálà du ya tó ezi ọ̀nà àṣọ àkọsálà every second bá náà mi sẹ́yìn náà dákùdí àwọn ìhẹ́rẹ́ ìdòmòrí every second lọ́nà àtúmọ̀ lẹ́sẹ̀ ìrìsàlà dákùdí àwọn ìhẹ́rẹ́ ìdòmòrí dèyìn ìrì àwọ̀ dèyìn màláìkà ní àbẹ̀dúwà ọ̀ ka òmòrí ìjẹ́ ìrì o. kuma dèyìn màláìkà ní àmàsàlátù ò àmà àgókà alìjáhùlù bíi dín ọ̀gọ́rọ̀ ọ̀gbọ́n náà màkàn kẹ́ndẹ́sì kan ẹ̀yà mẹ́rin mẹ́rin not ọ̀mùtọ́mùrì mẹ́kan ọyìn sàrò dàkọ ọyìn léètì yọ dáhùn yẹ léètì yọ àkókò wáyé sáhùn wáyé sáhùn yẹn náà wáyé sáhùn yẹn náà kì í sáhùn ọdún náà ṣọgbọ hàn náà ọ̀n tó mọ̀rí sọ̀rọ̀ sọ́lá kọ́ ìmọ̀ ni jésù sálẹ̀ yín náà ń nọ́sà wáyé máa ní mẹsẹ̀ nẹ́ni ọ̀n tó mọ̀rí ka ọ̀sán náà níbi rìbá ọ̀sán náà níbi rìbá fàzálì rìbá àná àkàwọ̀ sáhì oyisiteri frontier ekoroko mori duweseri border ontomori kene seri border ontomori owutosowo yanu keke okaye abi egbe no komori akosala danyere like we shape one ka to anyere we we defend ne ontomori ke enya nkonya ene dudu cheku edudu cheku no ribat ama me haram ka yoda sabin mami ribat on tumri ki roy mani asan nan isa tanon fazalikum ribat fazalikum ribat fazalikum ribat aw kama qala rasulullah sallallahu alaihi wasallam amule ra mi sala babu ya bol na ke do kese he kon ina bume toro de gero muri subhanahu wa ta'ala kuma yawmal qiyamah idi papa ni be husan enu koro na salan abu hurairah di hadisi be ina desna ka tirmizi nisa'i hakim ahmad darabaini sahihu jami on to muri sallallahu alaihi wasallam kisi papa ni be husan yawm al qiyama anaba me washiran ona be salan sala wo si jetere oka aflaha wa anja odono aflaha oshogore ona la successful wa anja ono se ha wa in fasadat sala wọn ni kẹkẹ ní mu yẹn malkiyama ọkàn náà fọkọdù họọbẹ wọ họsirọ ọdún náà sùrùbù jí lẹyìn kuma ọdún náà yíyẹrọ àmẹ mu yẹn ọdún ọhúrẹ yẹn ẹ ma sala máa hẹ agbawo ayi kan ka walahi yẹ sẹlẹ ipẹ ní ọdún yẹn máa hẹ kọrọ nù wàá masiri du ká akusala rẹ máa nù ẹ nìsẹ nyẹn mẹ ẹ nìsẹ nyẹn mẹ yà akusala rẹ máa nù nàmtí láti bá tiẹ náà kí wàá sẹ kó mórí kó ntó mórí ọ̀run mórí ìhòòhùn ẹ nìsẹ nyẹn mẹ yẹ sìkú tó sẹ náà nà ọhúrẹ ìwọ abẹ́rẹ́ ká láàyè ẹ̀mìyẹn wẹ̀ ẹ kìdé ìjìjú mọ̀ ẹ̀díje ìdí àná yẹ́ ẹ̀dí lọ́la kó sọ́lá rẹ̀ mánu. ẹ azana masiri wa sọ́lá rẹ̀ mánu wẹ́ẹ̀yìn wúnẹ̀ ní ẹ̀tánu. and kuma sọ́lá wẹ́ẹ̀rí utóṣẹ́ dàmà ìbọn nánu akagun ká mẹ ẹ̀kọ̀rọ̀ bàbẹ́ yà bẹ́ẹ̀ ni mà ẹ̀rẹ̀ mọ́tò náà ọ̀lẹ́jà náà ẹ̀kọ́ mẹ̀já àná. àní oní mobile library yìí náà àní tí ìrẹ̀ mọ́kò gbẹ̀rún. àmì ẹ̀kẹ́ yà kàá last about one week plus. asịrịa na ruhame ti ori agbo ọnụ ịrara na ya nọ enyi difference ọnyọnyọ ọbịn onye nwezi ka ya akụsọlarị ma ọ na amasịrị biman ọ gbosi kabo ma ene ya akụsọlarị man rezo ọnyọ mebe ọnya arụkwa na ya kiziri abịa ya atụ like uwe nọ nyi ezu ọrịa ịnanị ee ama agwa ekeghị ka ya asị ịrịsa wa agwa ịsị ịrịsa nụ sanọrọ ọbụda ma ịbụ onye na-emasị ma ahụ agbo yaro koko di ere la kola ma di akoi nehi at least it's better kama nitoshe wei than kasemi nyasala boboro ini supo wa awore mi sala ana ko wa meka imanya o iye pete ini supo wa bi qur'an azaya ko qur'an azaya do ko san azaya ko qur'an waziti nyen kona kosan umur subhanahu wa ta'ala ọkùn wàlàkọ́d wàlàkọ́d wà rìkọ́sù là rìkọ́sù kọ́d bìtọ̀kìd amurka ọ̀nà ṣeku ọ̀pẹ̀ ẹ̀rọ adẹ́mọ̀rí yẹku ka pàtàkì tààrà ọmọrí yóò ṣe kọ́ ẹ̀hìn rẹ̀ dọ́ stress ka yasarnal qur'an zikiri isana he Quran mana me koro oboiro oyi tama ya mori ma roka abono he bodo tola onye wani shodo oka do si tama ya mori amado mori ki fa hal min mudakir anyi ne wa onin ani tinye wa isime anyi ne wa onin tinye kona kofan anyi ne wa onin tinye kona yutuman anyi azati nyankana kosa Quran ẹ̀kúrẹ́ ìnáwó is very unfortunate very very unfortunate ẹ̀yẹ náà kuran kúránì ní kúrẹ́ náà náà yẹ anáàzọ̀ ẹ̀ka á ní dánù ẹja ń ejan ẹja ń kéwu rẹ sọ ẹrẹ ẹja ń kéwu rẹ sọtaba ẹja ń kéwu náà ẹnimisi dàgbù kúrú kẹnẹn àbẹ ah, ni mori di kẹnẹn àmì ẹ̀wọ̀n dẹ́nu dẹ́nu àbẹ̀mẹ̀ sọ́ọ̀kẹ́ náà ni wàá kọ́ kúránì àáká dẹ̀ gọ̀mọ́ ni mo yíwé bí ẹ̀rọ sì ní náà tún náà ẹ̀ ẹ̀rẹ́ ká ẹ̀ nà kọ́sàn bẹ́jì ké wọ́n ilé kéré lẹ́yìn.

e kuwa si wada akwụkwọ ni sama bajin wa kwenye ni qur'an mere ya ko muri hawo a qur'an banna me ke hono duwa metere o da kala ndu ile doka allahu akbar duwa ne hidawo o da ko nyangwa ya ko muri hawo same iki qur'an dị kosanen di azo bari maka ni yiwa ya ta akata mu wai kidan ne zama correct oza wa shi na oye abo ye oye asuse onubu but my omori ha men kuma baba oku aru ma baba aru di mado oye mdo ye ba ka kare ha no ne on ida na sin dane ku kam ko ye moye oye masmuse on to omori sallallahu alaihi wasallam awon da sabi ne ile ne kai on to omori lima sabe sadu mare me dore isle ne wan ono wo hwe ana sukata yain Quran on wata wo hwe ana ino chonwa Quran o meke arira wa nyukatan Quran o me ko chonwa nyukatan go wo hwe orin Quran ono bi isana kaka o wa orin no lehu ne bi Quran o mari aje o mari dodo o maruye o ya Quran o hwerin agogo obena kana ko so Quran dono ye bi mana ba asman ko ne se ro hana won agwawa qur'an ono shala juzin ono woro tu na kaka enyi mun wase ha hunan aba eka qur'an bana in wo murihi uwe ba qur'an anu me uwe ban do murihi do nyando so nyatu no bayin bo aso ni kuba won do murihi tanan ya zo nya don re zo nyan agwawa re ko ala za qur'an do ase mun koron wa bi jehun ni wo murihi subhanahu wa ta'ala wẹ́ẹ̀bà hàlákà òyìnbó èsì ka ọ̀nà bẹ́rẹ̀ mọ́rí kẹrẹ́ ọ̀nàdọ́ àkọsálà wọ́n mọ̀ ọ̀nàdọ́ àkọsálà lórí kàbírẹ̀ ẹ̀ka ọ̀dọ̀ mọ́rí yẹ àhọ́ òkòsò mọ́rí wèé kan wẹ́ẹ́ sì kọ́ mọ́rí ọ̀bẹ́rẹ̀ kẹrẹ́ wà kọ́ koran wọ́dà ká ìtumàn wà kọ́ koran dùwà náà kọ́ ẹ̀tẹ́ dùkà abẹ́tẹ́ ẹ̀ wọ́n wájà dùwà kọ́ kí ɛr wa jadwa halaku quran ya yi walimu da sere kun fazere wa raba ka wa kabere wa su yaba ka wa dahere wa mana ka halaka halaka kene wa kuce mwa quran wa ka duwa ketelen adaka ba aya hi kan duwa na kwete dumule si etuwe yi dumule si dure ka message ani spiritual message ani different versions of learning ononye huni Quran umuri bana azulusa wako Quran agwa eh ko ya horewo yere inu hwa na nan do da dai woni kinu hwa non ma azu Quran onyete eh kunu na wo jiwo agwa ya ku Quran agwa ko Quran on to muri sallallahu alaihi wasallam kiyama al wọ́n ní quran náà bẹ́ dọ́wọ́ bá dóyè wọ́dà quran náà dóyè wọ́dà wọ́n sì quran náà dóyè wọ́dà wọ́n kẹ́yìn náà yẹn dóyè wọ́dà yẹn mọ̀lkìyàmà ẹ̀yìn quran bá dóyè wọ́dà yẹn mọ̀lkìyàmà wọ́n tún mi kò gbọ́ wọ́n yà kó quran kó quran bá dóyè wọ́dà bal náà kẹ́ ká yẹn mọ̀lkìyàmà àwọn sọ́dọ̀ kò wá kí súrẹ̀ bá nínú súrọ̀tù bọ́kọ́rọ́ àti súrọ̀tù alẹ́ ìmọ̀ràn kẹ́ni hẹ́rẹ́ bá náà bẹ́ súrọ̀tù bọ́kọ́rọ́ suratu ali imran ɛna ɛna abɛ yɛ ɔmɔ kiyama dɛn na omori ama hankata ne rɛyaw dɛ omori kanu mɛmɛ dɛ ka omori ɛma despite that omori ha dɛ ɛna akorɛ ka awɔ yɛ ɔmɔ kiyama suratu bakɔrɔ wɔ suratu ali imran wɛri brɔda sɛ ɛna ɔdasi kɛnɛ ka ana suratu bakɔrɔ ka a ɛgya ɔzɔ ka yɛ hinan shetan na ka ɔka mu na ɔdɔ ɔhorɛ yi. aza don tumu sallallahu alaihi wasallam kai wa ke qur'ani ne wa ke suratul baqara abu ona na ji suratul baqara da ka albarka wa yon wa na suratul baqara ta do na kan ihi ya yon an don tumu sallallahu alaihi wasallam ka ona ke suratul baqara azama en munesibu ina hadisi na ke imamu muslim ati tirmidhi odawe awe ini buhari wa muslim abdullahi ibn umar radiyallahu anhuma ọ ka akọ ntumur sallallahu alaihi wasallam ka ẹnyi ni sẹ ndọdọ ajẹlẹ sọdọ ayi nan de wa ajẹlẹ sọdọ ayi bi sẹ ba bi ma ana duwe siki sọdọ nọ nya na ayi ma nyọ dọka ipaapa ọnọ bi ọdún náà kàkà òmùrí ọsùn kùránì òmùrí ọsùn mẹ́ẹ̀dà dọ́ọ̀ka ẹni ọ̀ọ́dọ̀ àti nírà hàn aka ah, ira ho aka ah, odo islam o shori te kado a jelo san ah omuri oga man man kai omuri ayo ma ma reme atona e kaka omuri o sheke hiyo onon tiraho todo da spend dan tozo muri hin eziko ko muri hin o jelo san ah re mo sona eziko o jelo sala ai isa i ọzọ nọ mani nyọ nana manzo zan ayi ma nyen wan kai opi elu no dawuda ayi ma nyen wan si si si jelo se wuna no non mun odo hore ago asin na qur'an tete dia mi hijira hore qur'an agwawo isosa anare shoga ye pete tino so idoka ya mi zikir zikiri ya moita ma yi umuri subhanahu wa ta'ala zikiri ame wallahi ahonobi ni i ukunai ukunai ukunu ranyi nai wa mi zikir etere do mi zikirin ukunai and ukunai bi oyin here la necessarily oyin kwa mu kwa oyin so diri la abese ne mi re diri zikiri omurihi waa m zikiri bɔnyi na akozin zikiri ɔyime dɔbɔ sɛ naa kaka omori si hina ito zan dɔbɔ sɛ naa do shaitani kooli zan agɔbɔ ilarai awi awɔ ɛtani wi ama ɛkɔnyi hotohoto Ni sɛ ɔyɛ zikiri ɔyime asi yɛ kɔjɛ zikiri ɔnuma akari an awuri koyeyi ebi zikiri oyi kuwo hura chidu eji nyete ebi zikiri oyi nyeze aki zikir oyi tamaye omori hi ina abume abume bẹmu atamaye omori hi wa ahunu nso yẹrẹ anyi zikiri na kọọme wa agye na ẹbẹ anyi zikiri na kọọme ome kwenye oyi na-edo wa hunu ehi aka ọka aka bismillah menyimere hi omori hi tawakkaltu alallah ma ashaturu omori hi wala hawla wala quwwata illa billah wani kake huduna wa wani riwaya sa Allahumma inni a'udhu bika an adilla aw udal aw azilla aw udal aw azlima aw uzlam aw ajhula aw yujhala alayya donc c'est toi abeza ni bizikiri on to mo sallallahu alaihi wasallam kama ne wa wajina ni hene ne bu man na nika omori ma to isere nawo ko wadi manadi ma eh? àti mi wọ ọdẹ asọ́dà fún mi àti mi na sọ́dà mi yẹ asọ́dàṣẹ́ mi yẹ àti mi tọ́lá mi nà sátẹ̀ mi àti mi jàmbá àrùmọ́ ìkọ́dà náà asọ́dà mi ẹ̀ka mi wàá mà nìkan ọ̀n tó mi tọ́lá sọ́dà kéde ṣètò ọ̀dọ̀ òwògò yìí ọ́ ọ̀gá yọ òmùlẹ̀ àbọ̀rọ̀ ojúzi ọ̀gá yọ òmùlẹ̀ lè sèrè ajẹ́nu yọ hudiya wọ́wọ́kẹ́yà umuri da shuri do umuri sere di shaitan na mata kuma naka zikir ijo wa zikir ijo wa kwata aban kofan non to muri soka me aban ah, do wa me qur'an ayka zikir sala ayko zikir la ilaha illa allah zikir amne ka me umur ki jo wa la ilaha illa allah no wes ka men anyo ah, non to muri ka me every ain enenenene ọkà akakisọ́ọ̀ la ilaha illallah wahdahu la sharika la lahul mulku lahul hamd wa huwa ala kulli shay'in qadir mani me 100 echehe eh, enene eh, do mane me uruba onto muri ko na ame wa me enene ho enene na uruba no da chere ko am ko 100 de nyi akubya 100 de nyi ko ozi wakana lahu hirzan mina shaitan ihe na ọdún nye special protection hunu shaitan hudu muri subhanahu wa ta'ala di zikir man huro non to muri ka menenen dan na ka mu uruwan o muri o ka ka mi zikir on to muri ye join di ye ne de her zikir on to muri ka me de ame wallahi lazim shi zikir on woli ye nyenye odabe shi ye nyenye odabe o muri o to ka sa se ni woli o muri shehu tai ti wali ti shehu umuri wana tun tumuri ya sallallahu alaihi wasallam ka isun tumuri ka wa ma atakum rasul fa huzu abi sunun tumuri wasalai ya su wazade ya me wana ka anya ga me kwa me wana kai asan no dan don ka zikire non oni shehu an kono me asan kana kono me asan sanusiya asan tijaniya asan kadiriya wana ka be nyun tumuri non aseben abai abai abi muhammadiya al-islamiyya zikiri mai an dainin on tun mutu sallallahu sallam ọka ma karu ne ẹsẹ náà ẹka ọnyọ ìzàhú nukọrọ náà mẹni ọnyẹ ana ẹka ọsùn ní ní pàtàkì ihu kékeré ọnyọ kọrọ ọnìn ìdí òmórí ha ọnìn ana ẹka ọnà wòhìn náà ana kauni ne bahu kekere do murihi ana nyoyla unika ye ewri on biya no bage de misa on de no misa yawan de ne ka kai de yaru kora man yo ban don to murika zikrullah imam ahmad da da ni musnadan imam tirmidhi da da ibn majah ahodu eka ẹwúrọ ni yẹn ọ̀nà dáká kò bá gẹ ànà nǹkan tó múni mẹ̀ká sọlọ sọlọm ọkà ìzá lakitum zahafa dùwà ìjà ọ̀rọ̀ ni yẹn ọ̀nà bá gẹ ni lóṣù kakura kò ní ọ̀sùbùtù ẹ̀hìn wọ́sùkòrùlá tẹ́ǹjẹ̀ ni dẹ́dá mi zikiri dáadáa ẹ̀bẹ̀ yìí mà kọ́s ẹ̀wúrọ ni yẹn ọ̀nà ni ànyẹ zikiri náà kàrẹ́ mẹ́ẹ̀zọ. اللهم بك نصول وبك نجول وبك نقاتل من الواحد الله jama ni medure ki izo ni bi aya do do mori do mori on nyamba do do fe te ni ablaze de iso iwa ho do ba wa hini anda ye ma mizikiri mororo ure ile da jin ara kusa la saka me subhanallah alhamdulillah wallahu akbar subhanallah alhamdulillah allah wa da man me ta tsere abawo aba ka assalamu alaikum wa rahmatullah assalamu alaikum أهم 2 second أعضاكو كوتاجة أين الذكر الذكر يا أنتم ريكا ماني ما أهم كنا وعسلام كنا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ساكو هكا أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام أهي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفوز الجد منك الجد نغت أرمن ندوكات الكرسي أرمن ندوك كل أعوذ كل والله أحد كل أعوذ برب الفلك كل أعوذ بالناس أنتم همانين سور دامه ما عندها يعني ما يتوزي يعني أما هنا تا السلام عليكم ورحمة الله السلام عليكم يا أستاذ السلام عليكم ديرك أسو إذا ذكر يا ويا wakawa bi ahlu sunna ɔna asase sunna to murhi bawru abi ama bi sunna to murhi men asanye wala salama na lai salamu alaikum mani re ken kaka tanwa mi zikiri awo asalama sahabi ni kene me kala salama ni malasi wa ba hene ne do awa da mamma do awa da me kushan wata babe wa ke bora nan idan aba ko bane dama ne nyobo anyi the four walls so ọsọ náà àtàwọn àkàn subhanallah alhamdulilah dọ́sà lórí ká danyi urutuwa náà ni malasi sábì náà bá hìnnìyàn yà bá ọ dáa ẹka sálàkúta azami zikir ẹ zikiri dábẹ zikiri aláìláìláwọ aláìláìláwọ ẹ yẹ wákìlá ilaha illallah an kuntum muhimika wa masalatu yontumuri sallallahu alaihi wasallam wọn ŋun tó muri si bɛ kaa mɛ ɔni yɛ agbawo zikiri ọrịa mɛ ụwa mi zikiri anyi ah, utuja na laa bala anyi banyɛ ne o kɛnɛ na mɛ nyin utuja na bala anyi mi zikiri ɔbi kan. wa mi zikiri abala na do ya me tere do nyo ye o morihi duwa abukora duwa esere hu ni kisa asume agoza sa ero hi na do muri esi nye ya ko ya ko le ama ewon ewon na me go utucho na onye wa anyo go mo hu do morihi do mi wa go wa tura so ani biawo dora nya gummati na he kono ame then do mori give us na reinforcement bi mana awiri aw mori ash that aje ha do mori ashobe o kata aje ha do mori ashobe lafi aw aban anya go nesika abese na situ onwo enyi agwawo ya mizikiri utusho utusho we ndo otehoyin ọ̀ntún mọ́rí sọ̀rọ̀ lásọ̀làm àkàbí ní àdìsẹ́ náà kọ́ ọ sọ̀hí wọn ni ahmad àti tirimizi ní àdìsẹ́ náà kẹ́ alharis al-ashari ọ̀dọ̀wẹ̀ àdìsẹ́ náà gọ́dọ̀ ìjọ ń tóbi yà zẹ́ tẹ́ don tóbi sọ̀rọ̀ sọ̀làm kọ́ máa kọ́dọ̀ àwọn ni kó wa tamayé mọ́rí ni wàá mizikiri ni àgókà ọ̀rọ̀ náà tamayé mọ́rí yìí báyìí mo náà sọ yà á tọ́ ni kọ́ mà ni yà á tọ́ ni fi gòdó ìwọ̀lá ọ̀sọ́ọ̀ mo ni yà á tọ́ ni nẹ̀ dó ɛhɔ no ntomri kare me nene oruwa dore me ɔmana wa na ka me do wa me antomri ka ɔna wa me wɔyɛ asoma na ɛkaka wɔyɛ asoma ka ɔna ɛkaka ɔne bi a na eku bi ayɛ adɔn gye yɛ adɔdɔn ne kɔ akɔkyi de ezi dɔw na etu ka anyi anyi fortress anyi bɛ ka ozo ŋun ɛnɛ ko nyɛ ŋun zɔn dɛ nɛ ko nyɛ ọkọ awọ mere ya Ọrịa omori mọrí yìí ẹyìn sẹyìn dọọtò hún ní nkató ṣètọ́n e zikiri omori subahana wọtá àlà hadith ọ̀rọ̀ yìí ní sọ̀híhù jami agbáwọ̀ ẹni sọ́nà làásì ìgbẹ́ wọn náà wọ́ ọ bụ zikiri ọgwọ akẹyẹ mẹmí zikiri dẹ awúrẹ kọ hídẹ ẹdá wàá sálà kẹnẹ sàlámù alaykum sọ ọ kí dọwọ àmẹ dọwọ ahamadu náà ẹka ẹyìn sẹ ẹ mẹmẹ wẹẹrẹ subhanallah alhamdulilayi wàlláhu akbar subhanallah alhamdulilayi wàá kẹ wẹẹdùn wẹẹdùn mi tà tètèrè ojú ọtẹtẹ o hadith ọbẹ sọhí ọhìn ní alikalimu tọyib ọni sheikh olislam ibùnú tẹyìmí àmẹ ti sọhí kalimu tọyib ọni ẹjìn náà dọwọ ẹkọ jẹ wàá nyẹ ń mẹ o wanyan kaka subhanallah alhamdulillah wallahu akbar subhanallah alhamdulillah do meo ono guyu ko islam ta tana ka smal smal smal smal smal smal smal asore ko meri ma hai ono no sibah al sunna wal jamaa a ni sa me ko tenya ngu je ni imanyan e bi ro me ka ni na do wa moiza wa meiza ɛdɛnyi ina wɔn wɔn nyɛ ne mɛ awɔ ɔta dai ka mɛ ya ne kata mu ɔyɛ ɛnɛ rɔba nyɛ ɔrɔ nai kabɛ misa bɛ daare ni ina wɔn naani ama bori anan ɔwɔ aban tunuma wɛ tunuma ya sisa si yɛ eri ɔne mi ya bɔ hunyisa ọ̀nà ìkíyèsí hú kékeré anáwọn tó mú sọlọ sọlọm ọ̀ka ọ̀ka yọ malkiyama ẹ̀rọ anyọ́ ìkónkónyá náà ẹ̀ka ọmọrí yọ wà zá káfẹ́ dọ̀ ọ̀nà yọ malkiyama àgbẹ̀wò nyá dẹ̀ ọ̀rọ̀ múrí àkàrẹ̀ dẹ̀ ẹ̀yọ́ náà translate wà ó múrí múrí àwá o ọmọrí yẹ yẹ ẹ̀rọ yẹ múrí yìí ẹjọ́ múrí ọmọ sí mẹ̀pẹ̀ ó kàrẹ̀ ọ̀ntún sọlọm ká wàá mọ̀ nìkan ní wọ́ọ̀rì dòde àbúkọ́rọ̀ ìlọ́nù wàá mọ̀ abukuru dion mi duwere wa bibang na waka ni waru duwere ka duwere wuroro wa wacha duma amilu hadiron duwe ameri fi mawo duwere hanu akusala duwere hanu inidi duwere hanu ihanu amodeza duwere hanu okolo so nya wedu pewo duma na ere waru gbada duwere la koin konya any parallax error any parallax error were abani chan chan yozo jahan tete wọ́n mọ̀ nìkan ní ibò hà wẹ̀rí ìhọ́nù sọ̀nẹ́ ẹni ẹ̀rọ sẹ́wù wẹ̀rí ìhọ́nù wọ̀nyọ́ ní ẹ̀sọ́là wẹ̀rí ẹ̀rẹ́ ìrẹ́rẹ́ yìí wọ́n ní ẹ̀rẹ́ ní ẹ̀rà ọ̀n tó mọ̀rí sọ̀lọ̀ ọ̀rẹ́ sọ̀lọ̀ ọkà nù bá ayọ́ mọ̀lùkìyàmẹ̀ ọkà kúmá ẹjọ́ wọn mọ̀ ní ọ̀rẹ́ dáadáa kí ẹ̀rá kí ni wẹ̀rí mú ní ọdọ̀ ọ̀húrẹ́ ọkà gbáwọ̀ ọ eke ya na a achebidobi na ịdara a achebidobi na ụba ẹnu rẹ nìkan ẹnu ká ẹnìkan yẹn nwere yan ọ̀n tẹ́wọ̀n sọ́nà kò lọ́wọ́ bí ṣe pé tẹ́mọ̀ ọdakarị eke achebidobi na onye mẹ́ra ịna ọbẹ̀ ihe nwụrụ hadith ọ̀nà ọbẹ̀ ni sọ̀rọ̀ buhari wa muslim agbawo ẹ̀yẹ̀zọ̀ ime ọ̀n sanáwá mi insana lẹ́mi kò tẹ́ ń jẹ ọ̀sá ọ̀nà ọ̀yọ́kọ̀tẹ́ jẹ ìrahùn á ní kí mẹ̀ká ẹni last week hotuba don tún ní mọ̀tọ̀ ká ní kí ya kusala jẹ ìrahùn dé akosala á ní ká àbáyé màsẹ́wò dé kosala ẹni ramadan dé àhà kọ̀tẹ́ ọ̀dà kàbúrà ká ìkònyà kẹ́ni wáyé hàn ìrahùn wa kọ́ dé àyín náà náà ìkòmúrí ojú wa ka ẹlẹ́nẹ̀ akáhẹ̀ ní ẹ̀rọ àṣọ lórí ìrahùn ẹ̀sùn ẹ̀ ní dé àyín ini angwahi munu yo murihi dere e koi ayan bo murihi da kisan no muri mizane wa ya mo izana ni eso sa ana ikore tinyo da je ini imanan ona we oyi mi tumban ya po ije be hunu wo murihi tumba wallahi lazim abola o muri kaka o mi tumban awsa do murihi ko murihi ni kenen fatubu ila allah jami'an ayyuhal mu'minun àbẹ́wọn náà ẹ̀kọ́ ọ̀bẹ́wọn ni ọmọdé kà àbẹ́wọn ló tún gbáńdọ̀ ọmọdé yìí wọlọ́hìn ẹ̀yẹ́ ọdún ẹ̀mẹ̀rẹ̀ wọ́n lọ rọrùn iná rẹ̀ àwọn ọmọ nta wọn náà kọ́wọ́ zàwọ́ ti ní wọn àhórí hàn náà ìjọba ìmọ̀ ní ìtàkẹ́nẹ̀ dẹ̀tọ̀ píọ́m ìmí wọn náà ní wọn kọ́ ìdáhùrẹ́ wà wọ́n wọn wọn náà dase ijawe tana dole risare ne kuma a ganin nan duniya ji kawai ka a na dawo yau ne ki kabiri yau ne eh dawo ama isa mori ni si yayi alka ya ya hu na heke de ra hu na heke ya hu ramadan de continue heke de ami poro de agere mori hin aga wa ya mi tumba hadisi wa ni sahihul buhari ani abu hurairah dawo hun won to mori sallallahu alaihi wasallam ọ̀ntọ́ múri ka wàláhì máa ṣó múri yẹ ku ẹ̀mí ọ̀ntọ́ múri yìí ẹ̀mọ́ta mi mi tumba mi masta kurola mi pi mẹ́ẹ̀mẹ́ẹ̀ ẹ̀hún ni wọ́n yìí dibire mi tumba ni ana ka ọ̀rọ̀ rú ni seventy times ọ̀pẹ̀tàrẹ́ o ní màkà ka astagfirullah wa atubu ilayhi astagfirullah wa atubu ilayhi ọ̀ntọ́ múri nǹkan mi mẹ́ẹ̀mọ́ dan seventy times ẹ̀yìn yìí. asa on to mur sallallahu alaihi wasallam ka ba ya ka muri ko nura jibe yo onyi pa pe an to de man anu muri ka ni qur'an en don to muri na ka en ka ma he una la wa po je be ndo muri ndu e mitum ban keme mi me ine ine ni 100 dia dis zaman shawen mi ka ka astaghfirullah wa atubu ilayhi in hadith na ki imam muslim odawe ọdọ wida ya mẹka ọnọ wida abe ọni paapẹ nin atọdọrẹ man nin ọnọ wi ọdọ wida abọntun nin ọnọ maa na pọ ije ebe de tumba ni maa ba kẹmẹrẹ o ẹnyọ na kọ ahụ na ni aba ya mọ itama ihe nwaanyị di ya masọwọ di sẹna itumba di ya mẹ dọọmọ ka ite nje ni iman ẹrẹ ya sábẹ a nyi sọ nira ayẹ ẹni ramadan nan abi asọwọ la.

osun tumuri sallallahu alaihi wasallam o oh, kaka on tumuri o ka sallallahu alaihi wasallam ma hen nada mu kore no me zo me zo ni ka o oh, mori hen wona se za je ini o oh, chero za ni ni ana kaka wa ai mu kore za ni don tumuri sallallahu alaihi wasallam ko ka gwa bo o kore no mori si danu kekere ona kore na ko za mi poro ona kare ko ya che ko andu wa me ni ni ini so yi muslim on tumuri sallallahu alaihi wasallam aw na wika ukora nyanya na ame bo ko jige na ma kuto honan ana ko kora za wa di e ku junju mo danye no men wa ime a bi no wa me wa ze me hu no iza e yo da su agwa du e ko mo re mo tos ko hu nan don ko anya zo no wa me dai ka e wa zo do mi ka so ko men a ka mu yure hin dan na ka so ko nyu men o mo ne ze no su tu do mo ri a wa mo izo no oyi ti ń jẹ wa mi kéru kọ́rọ́ ní nyẹ̀wọ̀ àmì káàbọ̀ mi ìsá náà kàmá nyẹ̀wọ̀ ẹ̀wọ̀n nyẹ̀ kẹ́rin nyẹ̀wọ̀ húsà ni ẹ̀yọ̀ ní sani nyẹ̀wọ̀ húsà ìhùn wa ní tó mú rí káàbọ̀ káàká máa dọ́wọ́ yẹ̀ mú rí ìlú ètè ń wa di mi tumba wa continue wa aini wa ka astaghfirullah wa atubu ilayhi tenje tire so ukoro na me ni ramadan abona ke ukoro na me ni tenje to ne kuzizi wa so muri kanere ni qur'an umuri kinna alladhina qalu rabbuna allah abana ka ka umuri yo umuri ne da ya heken summa istaqamu de tenje tinna boy zane am enejesi tatanazzalu alaihimul malaika malaika na dole wa yeyo chiya agoka wallahi malaika na adọrọ wedu were kene halaka ọrịa mụ na ọdọ ọhụrụ anyị cos malaika ịma e na ije wa hu nete na wuni sama abaka na ọwọ ọdẹn wuyen nyesa wa mani ka na enu erin wa mani ka na enu erin malaiku sọ ọrịa ọrịa ẹni ọrịa ṣe na ọka na enu kọ erin bẹẹ kọ nyẹ kumanu nyẹ ana m ẹ kọ nyẹ na enu erin ka ọ na kára wọ ekure wa. bẹ́ẹ̀ ló kẹ́rì ẹ̀ sukùn wẹ́ẹ̀rẹ́ wẹ́ẹ̀nyẹ̀ nkárẹ̀ ẹ̀ akárẹ̀ wà áwọn wẹ́ẹ̀nyẹ̀ nkẹ́yì àgọ́ ìmẹ̀ nkẹ́tẹ́ náà kọ̀dọ̀ anyi ọ̀gá wà sẹ́yà tètè kùnú ọ̀run nfa duwẹ́rì màláìka náà wà bẹ́ẹ̀ fẹ́ màláìka dẹ́ nẹ̀ iná tẹ́ wọ́n nẹ́ẹ̀mẹ̀ yà fẹ̀rẹ̀ kẹ́ndẹ́ tó mọ̀ yìí rẹ̀ sọlọ́lá alẹ́ sọlọ́m màláìka jìbìlì dẹ́ náà sọ́fẹ́ ana sọ́tọ̀ wí ìtú ọmọ àkà àmà màláìka ana dọ́dọ̀ fẹ́ màlà wẹ́rẹ́ wọn náà wọn mọ̀rí yóò sí i.

de malaika ena malaika no no da ana ke we we we no da da de ne de ena de tara kala da ke ne ko le de ma ne le de wo hin nai de ya me wa hin ni agbo bla ga no me